súra ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ètò ní ṣe pẹ̀lú ìdílé ètò ní ṣe pẹ̀lú ẹbí ètò ní ṣe pẹ̀lú àwọn àṣàyà àlùsáyà matrimonial treatment àwọn ìpèníjà tí máa kó méèyàn nípa ìdílé àbí nípa ẹ̀mí ara ẹni náà ọlọ́run yá ẹ̀wọ̀n ẹ̀mí ọlọ́run ìpínlẹ̀ àdéhùn nígbà àwọn àpáyé ọ̀dọ́ lẹ́yìn. ìsìnká àwọn nígbà ṣé lè kàwé ní ìlà àbílẹ̀ kàwé àbílẹ̀ kàwé àbílẹ̀ ìṣà àbílẹ̀ ìṣà ọlọ́run nígbà tó. máa wọ yorùbá tá a bá ní bí màá kí ló dé ó yàtọ̀ sí kí ní ṣe ẹwọ yorùbá tá a bá ní èyí ṣe ìrùsáàlù ọ̀sán jù ṣùgbọ́n bí màá kí ló dé hàn ẹ̀ bọ̀ wí wọ́n ti tàbí ṣé o lè mọ òun lè lọ́dún mi yàn lórí ìrúlá kọ́mọ ìyàrí kí fáńkìá kọ́mọ kọ́mọ kí sáńkìá kọ́mọ ìyàwó lọ́wọ́ sọ bọ́lá ọ̀hún ṣe lẹ́tọ̀ọ́ fún ọ ó ti fẹ́ sọ pé òun fúnra rẹ̀ ewu ìyá lẹ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ fún ọ̀hún ayé wí kò sí ẹ̀yẹ́ ti gbọ́dọ̀. wà níwájú ẹ̀ wá ní sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ mi lọ ẹ̀dá mi kò tí a sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ tó tó pọ̀ ọlọ́run wa sọ fún wa pé sa mi bá yọ kí la rọ̀ lọ́dọ̀ tó alẹ́ fi lè fún ara yẹn tó lọ kó àwọn ẹ̀ṣọ́ ara yẹn. ṣùgbọ́n tí tẹ̀síwájú máa kú o kú àkóso àkóhùn mi wá kọ iná tó ṣe wípé. iná bá ń sọ yìí ẹnì kò ní wọ́n bẹ̀ fún àyè jáde má ìlànà ìṣòro ẹ̀rọ tó ti yàrá dúdú ẹ̀fẹ́ lẹ́wọ̀n gbà mí wọ́n máa ń da ìdí ẹ̀wọ̀n wọ́n sà tó ń ti gbogbo àwọn tó kú bẹ̀ ọlọ́run nínú náà yìí iná tó ṣe wípé àléyé àgbàlá àyíká tó ń fi láwọn ìṣẹ̀lẹ̀ àwọn màláìkà ti ń bẹ níbẹ̀ tí wọ́n mú ojú tó bẹ̀. wọ́n lè kì í ṣe pé wọ́n lè lásán kéèyàn ó ní mọ̀láyà wọ́n tún lè ní rírí wọ́n lè ní sọ̀rọ̀ ohun wọ́n lè ní dídẹ́ kàtọ́lọ̀ dáhùn wọ́n sọ̀rọ̀ láyà ọlọ́mọ àmàràwọ̀ wọ́n lè yá pa àtẹ́tọ́lọ̀ bá pa wọ́n wọ́n yẹ fà yọ̀ lọ́mọ yóò gbọ́ déédéé. báyìí kéèyàn ọ̀yà máa lọ lórí ìwé òsè ọ̀yà máa. ṣùgbọ́n yẹ fún àyùkú náà máa ń yọ ẹ kú méjì yẹn ṣe wọn ò ṣe bẹ́ẹ̀ wọn ò sì ní ṣe kàn ẹ̀ ẹ́ ìgbésí wọn. 当初。 ما شطرهم في الأحرار وترك المجيئات بولا ما سيدي طلب يا شيخ إن طلب لك جنسي بولا لك جنسي سلطان الشيخ ولا حتى وراء يوم قال الله سبحانه وتعالى سورة على حاكم لما جبابه مسلمين تقوانا wá ń bẹ wàlúwàá ní fásitì kòrán àyà kan tó wá ń bẹ tó tó wà kan ọ̀rọ̀ nípa ní sura tó ṣù ọ́ ní sura tó ṣù ọ́ ọlọ́run wá ní ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá wáyé tó sì rí ẹni kó tí ò bá wá rí ẹ̀mí ara rẹ̀ àti ẹ̀mí àwọn. àbí títà àwọn ọmọdéka yìí tó ń lẹ̀ sí bàbá jákúná ọlọ́ni ìnà lọ́sọ̀rọ̀sì alẹ́bí ní ọ̀sọ̀rọ̀ àkùsà wà àyè ìyọ̀rọ̀ ọlọ́ni tí a bá ń wọ ẹ̀mí òkú ẹ̀mọ́ wà sí omi ju ẹni tó sọ́ọ̀tì tó pàdánù ẹ̀mí ẹ̀ àtàwọn ará ẹ̀ lọ́dọ̀ọ́kẹ́ jẹ́mọ̀ tí wáyà kàn ní ọ̀rọ̀ kí lóò fà á ní ọ̀rọ̀ náà bí. ìtọ́lá ìpèrè náà láti kó wá ní owó tó lẹ̀ kó wá ní owó tó àwọn ìyàwó ẹ̀ ọlọ́run ló kálukú. Gracias. تحية المجتمع بكيان الأسرة nítorí ní pé bàbá bẹ tún ayé ṣe inú ilé epo wa ló dá sínú ilé tèmi bá ti dá ìdílé láti dá ṣáàtò la ìdí nìyẹn ti ọlọ́run ọwọ́ àkèrè. ayé lọ́dọ̀ àwọn àbá àwọn ọmọ àtẹ́gbẹ́rẹ́ ìlànà islamic education kì í kò yáyà kan ní òkùnkùn lò díẹ̀ báyìí lọ́dọ̀ ìrìn àjò. and teaching. Yàtọ̀ wà láàrin being educated so to be being educated and being taught. Teaching ká máa kọ́ ìgbà yà ṣùgbọ́n education ó tún fẹ́ lé. Kì í ṣe gbogbo ẹni tọ́lọ̀ sùn. You can be schooled. nọ́ọ̀sì. ìyẹn náà wọ́n tó pọ̀lọpọ̀ ẹ̀rọ ẹ̀rọ ní ibi bẹ́ẹ̀ wọ́n tẹ́lẹ̀ sí i láyé lọ́wọ́ àbáyé oṣù wáyé kékeré lẹ́yìn ní àyẹ̀fẹ́ ẹ̀yìn ẹ̀yà ti lọ inú ibi tí lọ àmàlà àwa dúró ṣe ń béèrè rẹ̀ níbẹ̀ ta lè béèrè rẹ̀ nígbà yẹn ó ní ṣe ju ẹgbẹ́ fún yé o ẹ̀ máa mọ̀. kò lè mú wa níbẹ̀ ṣùgbọ́n bó ṣe ju ẹgbẹ́ àbẹ́yẹ̀ dákọ́jú ìlú màbẹ̀. bàbá àwọn lọ wọn ń sàlẹ̀ bẹ́ẹ̀ ní orí ọmọ mo ní ẹ̀rí pàtó ju ẹgbẹ́ júwe sáyẹn tó yà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá júwe ní ìfẹ́ bá lọ ẹ̀ẹ́dì àgbà kan tí wọ́n gbé ká ó lè bàbá fún bẹ́ẹ̀ àgbẹ̀ ẹ̀ẹ́dì lọ́dún bàbá ọ̀pá tẹ̀gbẹ̀ ká ẹ̀wọ́ ti lè bá ọkọ̀ ògbẹ̀ kí mo lẹ́kọ̀ọ́ ẹ̀gbẹ̀ ló kọ́ ọmọ yẹn wà ní ìfẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ yóò ṣe ìsọmọlọ́sọ ẹni kò mọ ẹni ó wà lẹ́kìtẹ́ not food. tẹ̀síìrì àfọwọ́ ayé fún àwọn ìlú ọ̀yọ́ ọ̀rọ̀ ìlú àwọn àyíkó wọ́n ní ìtumọ̀ wà ayé fún ìlú náà ni pé a ti ti mú owó wà wọ́n ti dá owó lẹ́yìn ìsúwé lẹ́kìtì. méjèèjì ọlọ́dún kan fún àwọn àyẹ̀wò kó àwọn ìsúwé. wàjú kọ́ni ta àmúlẹ̀ láti máa rí àwọn kankan mú jáde bẹ́ẹ̀ tí ó tún máa jẹ́ àǹfààní fún wa wá. nínú àwọn wàkọ̀fà wàkọ̀fà alákọ̀ọ́kọ́ tí mo gbọ́dọ̀ ká lè mú jáde nínú ayọ̀. ọlọ́wọ́ bá ní yáa. 我我刚不说呀。 ẹni tí ọ̀sọ̀ kò wò ní sẹ́ni ìmọ̀ dáwà lòún ṣe yóò ní mà lórí tó fẹ́ pè é. ìnáma ní ìmú bìtà àdúrà lọ́dọ̀ ọ̀hún sunna wal jamaa pẹ̀lú ìròyìn tó lálàáfíà kò sí ìmọ̀ wà bí kò sí ẹ̀sìn máa wọ òkú ọkàtí fi yọ ọ́ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí gbogbo kan bẹ̀rẹ̀ sí ọgbọ́n lẹ́nu yẹn ní mọ́lá ìgbà tó sùn ọ̀la àpá ó ní nítorí kẹ́kọ̀ọ́ nígbà tó ìsìn ànẹ́gbẹ̀ ọlọ́run àwọn ànẹ́gbẹ̀ ọlọ́run ló rárá àtọ̀ jìbìrì ìlànà àti ìkàmọ̀ àgbàdàkọ̀

àfọwọ́ sọ yá yóò bá wù yí rahma allah rahma sani. wọ́n ní sẹ́yìn rí bàtà èyí ilẹ̀ ìgbìmọ̀ ìmọ̀ fún wọn ní pèsè. ọ̀wọ́n ló há alẹ́ bí sinimá. bọ́ ọ bá gbọ́ tán fẹnu wọn nù torí pé ilé èèyàn gbọ́ òkì gbọ́ tán òkì gbọ́ délé ibi wọn kò dé ẹlòmíbà bàbá ti mú máyé nínú alhamdulilayi láti kọ́ yóò sọ ọ́ yẹn kí ti sọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ torí pé nítorí wọn fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ìgbà ó lè pa dájú nínú ọ̀hún àti ẹ̀fọ́ àlẹ́sọ̀n. يوم الماء ثم العلم لا يوافق أنا إنت يوافق يوتي معي ọmọ àjẹsọ́tọ̀ ni wọ́n ti sọ ọ̀dùnú sí lóṣì làbújá ní ṣe fi ọ̀pọ̀. lẹ́yìn ìgbà tó wá ìdè mọ́lẹ̀ àyàmẹ́lẹ́ ìwọ náà wá ìlú àdàrà

ọlọ́run ló ń mú àtúnṣà fún ààrẹ ọ̀sọ́ pé ó ń mú ààrẹ mú àtúnṣà káàdà àtúnṣà àyèmọ̀tìkì nǹkan tó bí nǹkan ṣe yẹ kó wá wà lẹ́yìn ọlọ́run ẹ̀ṣọ́ ẹ̀ ara yìí sọ ẹ̀ṣọ́ ti àwọn ara yìí. ajẹ́ pé wá kí n ṣe ìlànà òbí òbí tí bá tó ní bàbẹ ọwọ́ ló bẹ tó bá ó ṣe ẹrẹ mẹ́rin. sọlọ́tì àdìyẹ ẹni tí ó kù ní lẹ́kọ̀ọ́ ẹni tí ó kù ọmọ àjìyàwó ṣe ìwọ náà tó ta. ajẹ́pẹ́ ìdèbí èèyàn ti ṣe wọ̀ pa èèyàn fi sáré mọ̀ bẹ́ẹ̀ níyàwó ìtumọ̀ mọ̀ bẹ́ẹ̀ níyàwó mọ̀ bẹ́ẹ̀ tẹ́lí gba mo fẹ́ tẹ́lí gba tọ́lọ́ كلكم راع وكل الناس مسؤول ọlọ́run sọ̀rọ̀ nípa anẹ́sù fún àbúrò wà pàtàkì lọ́sọ̀rọ̀ anẹ́sù nínú àkùnrin ìyàtọ̀ ń bẹ láàrin anẹ́sù àti anẹ́fàsù anẹ́sù nínú àkùnrin ìsìnkú dáhùn hàn. في القرآن الكريم يكون القرآن يسير النفس àwọn tí wọ́n ti dìrọ̀ akọ́tù ìsọ̀ yíyà láti máa sọ yé iye kan mélòó báyìí ìgbà mélòó lọ́rùn sọ nǹkan báyìí lọ́kọ̀ áì ìgbà mélòó lọ́rùn sọ nǹkan báyìí lọ́kọ̀ áì wọ́n sọ pé àdínáṣù ọlọ́run sọ nígbà two hundred and twenty five ọlọ́run sọ fún ọ̀pá àdínáṣù dídúró àti ìdásọ̀rọ̀ yìí olùjẹ́ lọ́sùn olùjẹ́ amúsùn olùjẹ́ lọ́sùn olùjẹ́ lọ́sùn bẹ́ẹ̀ wá sáà nígbà tó wà. àmọ́ àwọn ifi olùjẹ́ wò sí rọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ àwọn kíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bí ìtumọ̀ mẹ́jọ méjì tó bá ti wá bẹ́ẹ̀ nínú ìtumọ̀ tí ń tú bá ní àdìdáwò. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس من نفس واحدة أي ṣùgbọ́n ìtawà abẹ́rẹ́ yóò bí òun náà lè rí ìgbà wo la lè torí ìtumọ̀ sọ́dún ọlọ́run bá ní olùhàmọ́ tó lọ ní ìlà láti ní ìlà ìlà ìlà من شر الوسواس الخنان الذي يوسوس في صدور الناس أي في النفوس والنفس نفس تهويه ìjà lè rí ìròyìn ọlọ ayé láyé tààlà náà nàá tààlà náà àlè ìròyìn ọlọ ọlọ́run sọ pé kó lù náà fẹ́ẹ́ ìrọ̀dá àti ìmọ̀ gbogbo tó bá yẹ gbà wọlé pẹ̀lú náà yàtí pẹ̀lú mọ́ yọrọ alẹ́ ìlànà náà ọlọ́run sọ náà. Thank you. nínú àwọn tó láti tọ́jú sí àpáṣẹ fún àwọn òbẹ́ni à ó ní náà sòwò dáàtòwò àdìmọ̀kọ̀dá. bó lè lọ́wọ́ àwọn àgbà pé wọ́n ní sífà ìwọ̀n àtọ́wà ẹ̀yà 嗯。 ṣùgbọ́n àwọn ayẹyẹ tó wà kọ́ ló lè ní ìwòsàn àìsàn láti ìlú ẹ̀sìn pọ̀ àkàlẹ̀ ìlú àgbẹ̀. wọ́n ní ìdàgbà rúṣùlù àbùbá àdìgbà òòlù dọ́kítọ̀ ẹ̀mí àwọn ìṣọ̀lá tí wọ́n wá láti wọ́n ẹgbẹ́ wọ́n láti ṣe oye fún àwọn kan tí wọ́n máa fẹ́ tún ẹ̀mí wọn ṣe ìgbésẹ̀ náà bìnnú àdúrà black yọ tó ní wọn ó dà ní aláwárí sọ́mà lé ẹgbẹ́ àtúntò sí náà kẹ́lí lè má. èèyàn tó yí mi là èèyàn ò lè mọ ẹgbẹ́ tó ṣe mọ́ ju àwọn tó lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀yìn ní ọ̀sán fún yẹn wọ́n kò pèlú ẹni tó lọ́wọ́ fẹ́ sàmọ́ bẹ́ẹ̀ ní òun. bèrè àwọn ìyẹn wà nínú àdídà àwọn pẹ̀lú àwọn òmùdíyà àwọn pẹ̀lú àwọn ẹlẹ́sìn ẹ̀mí bíi tí wọ́n padà kó wọlé àwọn àmì kírísítà àwọn ẹlẹ́sìn rẹ̀ tí ẹ̀dá sàrà nígbà wọ́n ló sún fí nínú ìsìnká ní ìsìnká ìwọ́n ló lọ́wọ́ àti tí ò ní ká olè tó bá wà. الناس بالحق في وجه الأسلام لون الخلص لون الخلص خير lè ṣe ká ìmọ̀ ọ̀tá ṣé kò ṣe ní àti nàìjíríà bí kí kò ṣe ní àwọn ẹgbẹ́ ìrìnà kọ́lá tó lò náà ṣé ṣé kò ní báyìí tó lè ṣàkíyè. níjọ́ wo la wá yí ká sọ̀rọ̀ àdàpọ̀ lẹ́yìn ọ̀gá tó lè ṣe wá ìlú mẹ́wàá mi àbúrò fẹ́ yá lẹ́yìn àti ṣáà àjọwà mi. Ibo

wọ́n tó kọ́ ní. de

ní ọlọ́run sọ mi ní àti sípò ẹ̀rọ kó tó sọ aṣọ rẹ̀. lẹ́kùn rẹ̀ ti kí ìdí olùkàlùkù wà. tẹ́lẹ̀ kaba wọlé mi bàbá ti wò díẹ̀ àbá tí o sì gbà gbà sí gbà á ẹ̀ mọ̀ bàbá ti wò díẹ̀ o yí yí ọ̀rẹ́ rẹ̀. sí ọmọ ọwọ́ àgbẹ̀ kò sí rí i. ṣùgbọ́n tí bá ní ta ló lè sọ mọ́sálásí ò wá dá ta ló ti máa wò ìdẹ́ lójú sí tọ́ba jù ní ọmọ àlẹ́ kẹ́lẹ́ ìyàwó ni á mọ́ màá yẹ fún ojú yìí ó kù wá nínú àwọn ọdún tó ṣe ìwò kí wá owó fẹ́ tó ṣe ìdí lè fẹ́ ká ó ti ṣí báyìí ó ti ṣí báyìí ó láàbàyà àti àyè ó bẹ́ẹ̀ lọ́wọ́ pátápá ọ̀sánmá ìdí nìyẹn tó fi ojú tó ń tẹ̀ tọ́ba jù ní nǹkan yẹn bẹ́ẹ̀ ó ti gbé ó ti gbé lẹ́yìn ẹ̀mí ọ̀bẹ̀rẹ̀ fún wa tẹ́lifà ti bẹ̀rẹ̀ sí ní òru àdínkìlọ̀ fún gbogbo ìdílé kọ̀ọ̀kan tó ọba yẹn kó ìdílé kò tó tẹlifíṣàn máa ń lè lò. bó o bá yẹ kó o ní dọ́mọ rẹ lẹ́kọ̀ọ́ lórí bí o ṣe lo fóònù má ti gbé kíkè ní lọ́wọ́. torí pé wíwò fún táwọn àdìdá lọ́wọ́ á ti ṣe gbogbo ìpàṣẹ. ó làwọn ìyàwó ẹ̀yà kọ̀ọ̀tù ojoojúmọ́ ẹ̀dá kọ̀ọ̀tù ìtàwọn ọ̀nà àjẹ́ akala yi wọ́n kúrò nínú ìpàdé torí pé kẹlẹ́ máa wù máa wù máa wù máa wù máa wù lọ́dọ̀ bá lọ́kọ̀ fún ọjọ́ wọn bẹ́ẹ̀ gbogbo èyí ò ṣùgbọ́n tí kò ní ìgbà yìí tútù olówó wáyé. ìta òkú náà ẹ̀sìn jẹ́ bẹ́ẹ̀ sì lè ká ìlú máa ṣe fún ọ ìmọ̀lẹ́ tó ìní wá sí ẹ ọmọ tó bẹ ọmọ tó kó àwọn

fìtínà tí ó ṣẹlẹ̀ ní ákírù zaman fìtínà ákírù zaman wọ́n wá lọ́wọ́ lórí ìgbàgbé àti ìyàwó lọ́wọ́ ti kó. ọ̀pọ̀lọpọ̀ wa àti ju ìtì yèsì lọ sí títí yèsì láti mọ̀ ìwà sá. láti àwọn lọ́wọ́ tó jìnnà ní ìsìn ọmọ tí ẹ̀ka bá wọ ọdún lẹ́sìn sí èyí lẹ́sìn ọkọ̀ gbé lọ. ẹ̀kọ́ lé dára ní ṣíṣàdéjọ́ rẹ̀ ìlẹ́rìí pàṣẹ bẹ́ẹ̀ ni ọlọ́jà. parọ́ ọmọ ìsìn náà ọ̀pọ̀lọpọ̀ òsì lọ́wọ́ tó mẹ́wàá tá a ti ń ta ọ̀nà ọ̀kẹ́ nígbà tá a tí ó sì wọ́n bá. fàyẹ̀kú àti bí ìgbà yányá ní àgbo akéde ní ti fọlọ àti kíkẹ nínú pọ̀ tó bẹ̀rẹ̀ àti sẹ́wọ̀n gbé àwọn àwọn àpọ̀ sọ̀rọ̀ ẹ̀ mo ní sọ́lọ́mẹ̀ tó fi. Jésù kírísìpà náà sùn sẹ wọn abẹ́rẹ́ ẹni yẹn mùsùlùmí mọ títì rẹ wọn náà. ariwo náà tó lọ́wọ́ pa ni pé ilé àgbàjá ni ìgbà tó o lò lórí kò sáà á ah, atẹ́tù ti kẹ́kẹ́ lórí mo wá sábà lẹ́gbà tí àwọn ní olùmọ̀ọ́gbà náà ní kájíkà wọ́n sílẹ̀ ẹlẹ́yà. وذرية من الزرع واجعلنا للمتقين إماما فضل الأشواح إلى ما بلغ ولو قال الله بيوتوه وما كي ما بلغه ولله ومثل صيغ وقوى بعض ومثل رياتنا بعد هو ثم تعظمها أمة مسلمة لنا ولو تقسموا مسلمين فقلت وين نقول نقول jà ẹwọ agbára rẹ mọ olùwàsó àlẹyà oríṣi wọn àti ìlànà àtẹtẹ wà wọrọ síbẹ̀ síbẹ̀ kọkọtà olùwọ gbà ìyọsọ gbogbo àwọn àwọn ọmọ tó wù sí ń bọ wọn kà sí ìwọsùn náà bíbí nínú wọn bí apàtà bí ìwọsùn náà bí bíbí yára wọn tí ó dùn ṣe ọlọ́ọ̀ bí wọn wà yẹtù. gbé àwọn àgbàdo ẹ̀jẹ̀ bá wọn sùn tí ó lè dára dára lọ tí gbogbo ayé ó sàn máa ṣàlá ẹ̀ ọ̀dẹ̀ ló dá ọ̀sọ̀ ẹ̀mí lè bẹ̀rẹ̀ lọ́sọ̀ sọ́kọ̀kọ̀ ẹ̀mí lè ẹ̀mí lè ọ̀sọ̀ ìlànà ìṣẹ̀dá ẹ̀mí lè mọ̀tò ní kálẹ̀ ìṣẹ̀dá ẹ̀lẹ́ṣẹ̀kálẹ̀ ìṣẹ̀dá. lẹ̀ wà nílé bí wọ́n bá ló lè rí owó yìí ó yẹ ẹ̀yìn òkúté ẹ̀yìn tó ṣàǹfààní mo ní mo ní orílẹ̀ èdè àti èyí mo ní orílẹ̀ èdè àti ọmọ mi ọmọ nínú fọ́ọ̀tù ìgbìmọ̀ jáde lè ní orí yìí ní yunifásitì mọ̀ lẹ́gbẹ̀rún láti mọ̀ ọ́ àti kọ́mọ ìyá yìí mo tẹ́ ní ní àǹfààní sọ mi orí bá lọ ẹni ní káyà káwọn sábà yóò fi ní ìlú rẹ. a wọlé ayé àti ìlú ìlú nàìjíríà ìdáná gbọ́dọ̀ yẹ kó ṣe tuntun àwọn akọ fún ẹsẹ wọn ká ní ti àti rẹ àmàwù ẹtọ bá dábàá ní kìyàmà òun náà ti àkọ àwọn ẹni gbogbo ní ti pátá báyìí kìyàmà ló ṣe náà òun náà ló wà lẹ ẹsẹ ọgbà ẹsẹlẹ àdébùbí tí àwọn ọmọ ọhún ti náà wọn kọ ọ̀rọ̀ rẹ ìlú báyìí àti ọhún yóò ní kọlá yóò ní wọ̀já aláwọ̀ ṣàmì gbogbo tí máa bá aláwọ̀ ẹlòmí ọlọ́wọ́ àpapọ̀ nìkan wọn ò ní máa yíyan o wàtàkì ìdúnnìyà. pé wo ní irúgbìn lẹ́yìn abẹ́rẹ́ yóò dáa tó lẹ́yìn abẹ́rẹ́ kò so ìyẹn yìí.

àti pé nínú agbo oníra wọn ti káwọn dàgbà. akúmọdé tó ti wá iṣẹ́ fún wọn náà lọ́pọ̀lọ́ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ obìnrin tó tó tó ṣe twenty five amadu tó ti wá nígbà bàbá rẹ òfin ìyàwó méjì òsì báyìí ẹlẹ́yà làkọ́ ẹlẹ́yà làkọ́ tí o gbọ́dọ̀ yẹ ẹ̀kọ́ jáde kí lẹ́ ń pè sí ọ̀pọ̀. láàyè àbúlà áyè wọ́n ní nínú bàlágà nínú adam india máa ṣáá olómi olómi mọ́lẹ́kà ti dà ní lọ́nà méjì níbi níbi àárín ìlànà ìlànà ṣùgbọ́n níbi àárín. wọn máa ń bà ní jẹ́ lọ́pọ̀lọpọ̀ dáná àpò bá ti bá wá ti yẹ kalẹ̀ ọ̀nà yìí nǹkan yóò fi ṣe ní o tí ó fi rọrùn fún wọn láti máa rí nǹkan náà ṣe. àdàbí sọ́kọ̀ wá wà ní ọ̀rọ̀ àyọ̀ ìrún tó ń ṣe ní ẹ̀yọ̀ wá ìṣe ìbára ẹ̀kọ́ ló tó bá ti mú ẹ̀dá láti kékeré tí ò bá mú ẹ̀dá la ó tó wọ́ wà nígbà alákẹ́bí ọdún ṣe àdàlùkọ́ ṣẹlẹ̀ àwọn àwẹ̀ àwẹ̀ tí ìta tó tó wọ́n ti fi àwẹ̀ àgbàdà ẹ̀dá wọ́n fi kọ́ wa ní kékeré tó wá ní sẹ́nu ọ̀bá tí wà ní káàkiri láti mọ̀ tó pé bẹ́ẹ̀ yàrá gbé yàrá gbà àdìbò ọ̀nà gbogbo àwọn ṣáájú ẹ̀sìn wa yìí ẹbí rí àwọn ọmọ yẹn láti kékeré ẹbí dáàbò rẹ ẹbí ní kọ́ọ̀pù rẹ wọn kó mọ wọn náà. wọ́n máa ń kọ́ wa náà lóde láti máa fi àwọn ẹ̀ kábíyà rẹ̀ wá. Bákan náà, àtẹ̀kí ìrìnlẹ̀ olóṣèlú ìlà òṣùwọ̀n sọ̀rọ̀ ní ìlọrin. Kí a fi ìmọ̀ ẹ̀sìn káwọn ọmọ wa kó jẹ́ pé tí wọ́n kọ̀ ọ̀fẹ́ lajú mà olùwẹ̀ náà. Èyí tí wọ́n kọ̀ ọ̀fẹ́ sí wa láti lè ní. Gracias. wàhálà pàtàkà ilé tó wàhálà ọba tẹ ọba tẹ wá ọ ọ àti la ti lè yí kù lọ́dọ̀ tẹ́ pé ọ̀tọ̀ ni yí pé bẹ́ẹ̀ lè dá bá kọ̀ ọ̀tọ̀ ni yí kù pé ọ̀tọ̀ ni pé mo fẹ́ àkùrà ìdí ìyàtọ̀ tẹ́ pé bá ti hàn mí ọlọ́kùn fún mi ọba ti fẹ́ káàdó àgbà wíwé wíwé ìjà ní wọn yìí padà ọmọ tó ṣe pé láti kékeré ló sí sí nǹkan yẹn mo fẹ́ fún kíkọ̀ kan wá ìlú táwa gbé christian dominated area ní orúkọ ìlú ilé ẹ̀kọ́ táwa lọ ló dé sùn náà ṣùgbọ́n bàbá máa bẹ fà yín bẹ ẹni tó wá jẹ kílásì tìjà mistress àmàlò mistress wa yẹ tí bá wà lọ ilé rẹ tọ̀nà ilé ìlú wa ní ọgbà kọjá tàbá wà láti àtijọ́ bí a ọmọ bàbá àpá mo rí ẹ lánàá ẹ rí ẹ ẹ rí ẹ rí ẹ ẹ rí ẹ rí ẹ rí ẹ dé lọ́kẹ́ tó bàjẹ́ tó bá dé àkọsá tó bàjẹ́ ọwọ́ àṣìlá yẹn mo kà mí ìdílé yẹn ní àtàlà mi díẹ̀ ní ẹ̀ka ẹ̀rẹ́ lẹ́kọ́ wá para ẹ̀ kó wá ní olùkọ́ ló jẹ́ ìgbà wá tó wá ní nàìjíríà wọ́n ní títí sáà fún mi kí n ṣe é pé wọ́n ní wọ́n ní lè mọ̀ ẹ́ jáde ìgbà kí ló ṣe ojú mo ṣe à á sùn bàbá wa ti bẹ̀rẹ̀ àṣìlò ńgbà tí ó ṣe lè ṣe gẹ́gẹ́ àwọn bẹ̀rẹ̀ wọn ni à ẹ̀ lè ní àyíká kọ̀ lórí àní bísíǹsì lè ṣe gẹ́gẹ́ kẹ́ ẹ wọ́n ní òní àtúwájú dáadáa. mo ti sọ ọgbọ́n mẹ́rin. kékeré o la ti gbúdọ̀ jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí tó máa àwọn ọmọ wa lára. Bàbá yìí lọ fún ìlànà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Níbi tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn yóò ti lọ rẹ̀. Àwọn ọ̀rẹ́ tí kò rí rẹ̀ papọ̀ mọ́ ìsá mú ọ̀nà lọ́dọ̀ rẹ̀. Èèyàn máa ń ti rí ìtọ̀ rẹ̀ fọ́ mi. Gbogbo àwọn tó bá ń dáwà sí tó ti tẹ̀ sí àjọrẹ̀ kankan nínú àwọn ọ̀rẹ́. Gbogbo ọ̀rẹ́ láti àwọn sáà ìlú náà ti gbé wọ́n ní èdè tí wọ́n ní wọ́n bá sọ tí a bá sọ èdè yẹn nínú ilé àwọn tó fi wá jẹ gbà ẹrù àyà débi báwọn tó wá ní èdè tí wọ́n bá wá gbé wọ́n wá wà fọ́ọ̀tì láti kó èdè wa. to be innovation. No, no, no. All the way to Mùsùlùmí were innovated. They were committed to continue. The story is continuing and natural. We are educated. Sibaka Kọ̀hánà, Sibaka Hadi. Ẹ jẹ́ kí lábẹ́bẹ̀ ẹni mo ti fẹ́ ká lẹ̀ ní tẹ́ǹpì orientation exposure and melanin. Èyẹ́ ló ń kàwé yàrá. Ẹ jẹ́ ká di nǹkan yẹn sẹ́ni àwọn ọmọ wa láti tẹ̀lé àgbà. nínú díì èyí ìsìlámù ní wá ìbẹ̀rẹ̀ olódà wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n pẹ́ tí wọ́n yẹ léwé ìgbòdà ẹ̀jẹ̀ ká ní ìgbà yẹ lẹ́nu àwọn àwọn láti kékeré orientation islam ẹ̀jẹ̀ ká fún wọn bí ìjọba bá kẹlẹ̀ ó ti ẹ̀sìn àwọn kọ́mẹ́ntì lórí ìgbà yẹn lórí wọn ní iye ìgbà ìdí islam sọ wọn bí lè lè lè bẹ̀rẹ̀ islam sọ wọn kọ́ bẹ́ẹ̀ ìdí tó fi dáa ìdí tó fi dáa tá a bá máa ṣe nǹkan yẹn táwọn ọmọ wa wọ́n ti ní déètì ní ìjọba kọ̀ọ̀kan mi wọ́n kọ́ lórí ìlú wọn wọ́n kọ́ ní bíbọ̀ wọ́n ti ti gbòòrò yẹn wọ́n kà wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ nínú lóògùn tí wọ́n ní káwọn ọmọ yẹn ti ti kà lábẹ́ ti yẹn dá ìlú láti yẹ jà ìwé tí wọ́n ní fún kà fún dáàbò ìwé ìfọwọ́sọ bá wà lẹ́yìn tọ́jú ìfọwọ́sọ bẹ́ẹ̀ bí ìyá yìí ṣe Abraham. ẹni ń lo yóò fi máa fún wọn lẹ́nu lórí pé ìyá rẹ̀ lè fi kọ́kù lẹ́nu. ṣùgbọ́n ẹ̀sìn ọkọ̀ tọ́lọ̀ sọ dúró lórí báwọn ìwà nílò ìlẹ̀ tó wà sí. kí wá dúró ẹni tí ló ń gbà lé ilé ìgbé èèyàn máa wá àìjí. ṣùgbọ́n ẹ̀yìn ó tún wọn lè ṣàkàṣì lọ́wọ́. Olùsọ̀rọ̀ àti ìfẹ́ bẹ́ẹ̀ ni. ولا تكن على شيء أو أن تصوم